له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو بخالقه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpínlẹ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ìdédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ìṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe oníkàwọ́ rẹ̀ lọ́dà rẹ̀ lọ́mọ bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀tí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí àgbàmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọlọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́gbẹ̀ẹ́ a máa bá wa ká ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

ilé tí ó gbé ẹ̀sìn dúró tàbá ní gbòǹgbò tó gbé ẹ̀sìn dúró òun náà ni gbòǹgbò tó gbé ayé dúró torí pé tẹ́sìn bá ti yanjú nínú ayé ilé ayé pàápàá náà rújú ráàyè àwa olùgbáyé pàápàá àgbáyé gbádùn ìgbésí ayé àrọ̀rùn fún tẹrù tọmọ wa ilé ìlú pàtàkì ní kí á bẹ̀rẹ̀ ilé ìlú mìí a fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa nítorí lọ nípa asbábùl ìnìṣẹ́rọ́ọ̀fì àníl àkídà tí sàṣìṣà kí ló ṣẹlẹ̀ lónìí ó fi jẹ́ pé àwọn èèyàn gúrú kúrò lójú ọ̀nà kan ṣo eléyìí tó yẹ kí a fi jọ́sìn fún ọlọ́run ọba ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí ní kálukú wá gba oríṣiríṣi ọ̀nà sọ́nà wá pín wọn náà dẹ̀ máa ń sọ pé ọlọ́run kan náà lájọ́ ń sìn ọlọ́run náà lọ́ba tó dáyé àtọ̀run ọlọ́run kó ṣàánú wa gbogbo alamọ́ntà ń kàn lọ́lọ́run tá máa ń sọ lórí ahọ́n wa ṣùgbọ́n kí ló yẹ ṣẹlẹ̀ tó fi oríṣiríṣi àwọn ọ̀nà ni wọ́n yà kalẹ̀ tí wọ́n ń kọ̀ fúnra wọn kí ni tó ṣokùnfà eléyìí alákọ̀ọ́kọ́ nù rẹ̀. aljahalu bil aqidati sahiha. àkọ́kọ́ nínú tí ó jẹ́ kí àwọn èèyàn yẹ gẹ̀rẹ̀ tó ní kálukú fi bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi ìlànà láti fi ṣẹ̀sìn òun náà ni àìnímọ̀ nípa al àdìsọ́kàn nípa ọlọ́run àdìsọ́kàn ẹni nípa àwọn òjíṣẹ́ ọlọ́run àdìsọ́kàn ẹni nípa ọjọ́ kẹ́yìn àdìsọ́kàn ẹni nípa alqadar destiny àdìsọ́kàn èèyàn nípa ìntàfẹ́ ìntàmọ̀ ní انت اصل بطاقه كده القيامه الجهل بالعقيده الصحيحه اينما نقع àwọn kan yìí òun ló kọ́kọ́ jẹ́ olórí ìṣòro tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn òun àwùjọ wa lè ní wọláhì àwọn èèyàn ẹ̀mí wọ́n mọ́ wọ́n fẹ́ sin lọ́run wọ́n fẹ́ ṣẹ̀sìn ṣùgbọ́n gbọ́yé wọn nímọ̀ nípa ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ lọ kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn tó yẹ kí wọ́n fi mọ àwọn èèyàn wọ́n ti sọ bísíǹnẹ̀s owó ni wọ́n fi ń pa ìdíje wa pọ̀ láyé wà sí wa pọ̀ ṣé kí láwùjọ wa lè ní wà sí pọ̀ gan-an ẹwà bí wà sí ṣùkàtó àwọn èèyàn wá yí padà kúrò níbi wà bàjẹ́ ẹwà bí wà sí ṣe pọ̀ tó kò tún ẹ̀ ní àwọn èèyàn ṣe níbi sísin lọ́hùn wà sí wá ń pọ̀ lóríṣiríṣi àwọn masajid orí rédíò orí tẹlifíṣàn wà sí tàbangba orí àwọn ẹ̀rọ ayélujára ilẹ̀ tàǹsán ìsìnrà ẹni káàkiri Kí ló wá tó wà sí yóò ṣiṣẹ́ lára mi? Àìjàhálú bí láàkí ìdájí ìsàhìhá. Wọ́n tó fẹ́ tí ò fi ṣiṣẹ́ dáadáa láàrin èèyàn ní wípé ibi táwọn àdẹ́gbọ́ ọlọ́run bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn wọn. Ìbẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ wá ti ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò nímọ̀ nípa àkídà. Kódà tẹ bá sọ̀rọ̀ àkídà lójú àwọn èèyàn lónìí tí wọ́n jẹ́ Mùsùlùmí, wọ́n á kọ́kọ́ takòó tí àwọn kan lónìí wọ́n ní ẹ̀yà alákìídà yìí náà ní ilẹ̀ ń dáyérú ìròrí àwọn èèyàn nìyẹn kí ni túnmọ̀ ẹ̀yà alákìídà kò sẹ́ni tí ò ní àkìídà ṣùgbọ́n àkìídà tó lálàáfíà wò là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àjọ kan àjọ kan ní kálukú nípa ọlọ́run a máa fọ ilé náà tó rẹ́ pẹ̀lú àánú tí ó sọ bá dá ọlọ́run ọba mọ̀ bó ṣe tó àti bó ṣe yẹ tá a mọ̀ òfin tó dò wá nípa ọlọ́run tó dá wa ohun tó fẹ́ ohun tí ò fẹ́ tá a gbà wípé ọlọ́run náà ń gbogbo ohun tí ń jẹ́ àṣẹ àkóso ọ̀rọ̀ wa fún ohun tó bá ti sọ òun náà lágbọ́dọ̀ ṣe ohun tó bá ti ní ká má ṣe àgbọ́dọ̀ ṣe tá a bá ti mọ eléyìí Àkíkàwà ti lálàáfíà nìyàn. Al-jahlu bil-aqidati sahiha. Ṣùgbọ́n ni tó fẹ́ jìyà kíkà fọ́nyà tó náà ní tí ò mọ́ tí ò gbọ́yé, ọ̀pá kọ́dọ̀ ṣe ìlàyà ọ̀tún. Ẹni tí ò ní nǹkan ò lè ṣàlàyé rẹ̀ fún ọkùnlé fún ní. Ilé ni ìmọ̀ràn àkọ́kọ́, kákàkọ́ yé wá kájẹ̀júwe rẹ̀ fáwọn èèyàn tó bá ń bèèrè lọ́wọ́ ìmáàmù mi lónìí wípé àìnà lọ́ ìgbòlọ́nà bá ń pẹ́ wọ́n ní kò síbi tọ́lọ́wọ́ bá ó sí ṣẹ́ríkà àtúkà yẹn ò dá àjọ́kàn yẹn ò dá ni a mọ̀ pọ́lọ́wọ́ bá ni a ti yé bákan náà tí wọ́n bá ń bèèrè lọ́wọ́ ẹlòmíì náà mọ́pọ̀ àwọn màlẹ́kà ọlọ́run ó lè náà àwọn màlẹ́kà ń ṣe tí wọ́n náà ń ṣe tí wá ní oyé kò nímọ̀ nípa kí ni àwọn màlẹ́kà ọlọ́run kí lọ́lọ́run bá fẹ́ ká mọ̀ nípa wọn kí ni àlákọ̀ àwọn màlẹ́kà pẹ̀lú àwọn ẹ̀dẹ́ ènìyàn bákanà tí wọ́n bá ń bèèrè lọ́wọ́ ẹlòmínà lónìí nípa àwọn àlìjọ̀nú kò nímọ̀ kankan nípa wọn ẹ̀wọ́n ní ìfijàmọ̀ pé à ń tẹnumọ́rọ̀ kan láti bẹ̀rẹ̀ ọjọ́ mélòó kan sẹ́yìn a ní ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run ọ̀nà tó gbogbo ayé ọlọ́run lọ níwà sí àgbáyé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú àkídà ni òkè ń kàn ṣọ̀rọ̀ tàbí sọlá fún ọ torí tẹ́nì kan bá tẹ̀lé lóníwà sí àgbáyé ṣọlọ́ wọn rọ̀wọ́n náà sáà màlẹ́kà ṣọlọ́ wọn rọ̀wọ́n Báwo ni wọ́n ṣe jíṣẹ́ sáwọn àlìjọ̀nú? Àìjọ́rọ̀lú bí láàkí ìdájí sàhíhà. Ìṣòro àkọ́kọ́ lélẹ́yìn. Àìjọ́rọ̀lú bí láàkí ìdájí sàhíhà. Àìnímọ̀ nípa àkídà tó gbádùn. Nínú àkídà tó gbádùn yẹn náà ni àlẹ́álìmọ̀ bí láwọn ìbí. Akọ́rọ̀ ìgbàkọ́lọ́ ní nímọ̀ nípa ọkọ̀. Ọ̀hún aláàbọ̀lọ̀bọ̀ Ń kó wàláhì àwọn èèyàn ní kóra wọn sí wàhálà àtàwọn àkan bá jókòó nù kan tó bá ní àwọn nímọ̀ nípa kọ̀kọ̀ tí wọ́n jẹ́ ìwòṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n tàbá ti ní àkídà tákídà yanjú a ti máa mọ̀ wípé ẹni kan ò lè mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ní mọ̀ kúkọ̀ ṣùgbọ́n máàmù tó fẹ́ fẹ́rẹ̀ fáwọn èèyàn náà ní yẹ̀pẹ̀ ńlé tó náà fi ń woṣẹ́ wọ́n fi yẹ̀pẹ̀ ṣeré òun náà láwo funfun ńlé kí lè wá gbọ́ àkírí ayé kò lè ṣàlàyé fáwọn èèyàn ẹ̀rìnjẹ́ ọ̀hánà àwọn ìyá wa yẹn fi pọ̀ náà fi ń rọ́ gìrìgìrì lọ́sọ́dọ̀ àwọn ìyá àwọn hmm. àfá yìí ọ̀dọ̀ ẹni yìí tí wọ́n jókòó kọ̀rọ̀ kan hmm. tó kàn gba olówó àwọn èèyàn hmm. الفراق والبدع وكثرة المحدثات في الدين ẹlẹ́ẹ̀kejì nínú tí ó jẹ́ káwọn èèyàn rí ẹ̀sìn ṣe tí ó jẹ́ káwọn èèyàn rí ẹ̀sìn ṣe bábù lónìí òun náà ní ìpín yẹlẹyẹlẹ àti ìtafẹ́ mẹ́nu báyìí ilé ìfara rẹ̀ is another topic entirely àdádálẹ̀ àdádálẹ̀ jíjà Wàláhì láwùjọ ọlẹ́ ní àwọn èèyàn kan mọ́ bíbí àwọn rí sí nǹkan kan tí ò dá o. Ṣẹ̀rẹ̀ bíbí àtàǹsọ tá ń pẹ́ ládàgbálẹ̀ yìí. Nínú òfin ẹ̀sìn Ọlọ́run tí ń ṣe Ìsìláàmù yìí, bíbí aburú ju ṣì náà tó sí mímú lọ. Ẹ lanú ló tẹ́nà ti gbọ́. Ṣé bá ti gbọ́ pé bíbí à ẹ

ní ohun tí ò lẹ́rí táàrí kọ́lọ̀wọ̀n bá ní ká ṣe ànábí ò bẹ̀ ṣe sallallahu alaihi wasallam àwọn sàhábà bẹ̀wọ̀ ṣe kò sí nínú ẹ̀sìn wa ń pìlẹ̀ bí tí wọ́n kú mọ́ kí ni àwa dìsáyìn kan náà kó wá gbójókù sínú ẹ̀sìn lónìí

àwọn kan jókòó náà mọ̀sájìdì kan wọ́n ní ní òrùjá alamisi abóòrùjá kíní kan ṣàájùdó wà lé ní ò ọkọ ọlọ́kọ̀ ìyàwó níyàwó àwọn bẹ̀rẹ̀ sí pariwo ládùúgbò láwọn olórí irú òṣè sí ẹkùn sí nínú Islam dídí àní dáhálẹ̀ ni. nígbà àwọn èèyàn kan kóra àwọn ọjọ́ kan mújọ́ kan nínú ọjọ́ méje tó wà láàrin ọ̀sẹ̀ bóyá sátidé ni alamisi ni tọ́wà ní ìjókòó kíní a ní ìjókòó àdúà ìjókòó àsọ̀lá ti jókòó ẹ̀sì oríṣiríṣi orúkọ tí wọ́n bá ń sọ mí àtúntún wọn ní àskáàf wọ́n ti sáyẹn wọ́n bí kí èèyàn ráàpù ìgbọ̀nsẹ̀ sínú ọ̀rá ti pépà kó wọ́n máa fi àwọn èèyàn ṣé wọ́n tó wà nù rẹ̀ ní bíjà náà ni Àlbídáàrù. Irú ìjọpọ̀ yẹn náà nínú ṣẹ̀dá Islam kò tọ́. Ọ̀gẹ́bí ó tún ìmú ṣìdàbà àti ètè. Lójúmọ̀ ọ̀gbà tí a bá ti ń kọjá lọ́bọ̀ fún àwọn èèyàn nínú ẹ̀sìn, àwọn èèyàn ní mọ̀ original mọ̀ yàtọ̀ sí fake. Ẹgbẹ́ sábà ti la èèyàn wá owó ni àwọn èèyàn wá káwọn èèyàn sí lọ́wọ́n. Àtẹ́bìnrin ṣubúlà. Ọlọ́run ni ẹ máa fi yẹlẹyẹlẹ ẹni lójú ọ̀nà kan tó á tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ yẹlẹ lápẹ̀lú àánú Ọlọ́run. À ní tí ó lérí à ń gbẹ Ọlọ́run kó jọ ohun tó ń wá tó mumú lẹ́mìí wa. Òun náà ni káwọn èèyàn gbọ́ọ̀sì yẹ káwa náà gbọ́yé kábàlì jọ ṣorí ilé láyé àti lálùkẹ́ àmọ́. Ẹgbẹ́ ọlọ́run bá kọjọ kó lórí ẹni sábàbí àwọn àwọn àtàwọn tó àti àwọn àti àwọn gbọ́. Ọkùnrin mọ̀ tẹ̀sùn náà ọ̀hún. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àwọn náà ni 080 35 75 14 66